asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. nígbà tí ẹgbẹ́ ọ̀dọ́ ní ẹni ẹni tí ó lọ sọ́dọ̀ ògbòmọ́wò àbọ̀ tí kò gbàgbọ́ ó ní wọn nígbà ìwọ̀n rẹ̀ fún ogójì ọjọ́. tó kí ni ìdájọ́ tí ó wà fún láàrin ìlú tó ń kì í tí ó bá kú sí irú òkú bẹ́ẹ̀. náà kí ni ẹlẹ́kẹ̀ẹ́ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ Assalamu alaikum. ṣé ẹni pé nípa Kùránì yẹn yàtí kí ni à ń lo ẹ̀jẹ̀ sí ìpínlẹ̀ tuntun ní ìpínlẹ̀ nínú ìṣèlú ṣé tí wọ́n wá ní ìdíkátẹ̀ ìwà yóò ní ìdíkátẹ̀ ìwà lọ́wọ́ pé bóyá eléyìí o nípa ti ìṣúná nínú ìrìnkọ̀tọ̀ báyìí Máa mi ní ilé kẹta. Àwòkà ọ̀kílẹ̀. Ẹni tí ó ti kú ojú ẹsẹ̀ sí gbọ́dọ̀ padà sí ọgbà òní kò tó lè ṣe tó lè padà sí. Ẹ ẹ ẹ wọlé ti sọ ilé ẹ̀jẹ̀ àyẹ̀wò bọ́ọ̀lù. الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم كثيرا وبعد السلام عليكم ورحمة الله نعم wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí pé ẹni tó lọ sọ́dọ̀ àwọn alágbègbè ó lọ rí ewúsẹ́ yọ fẹ́ wo tí ó mú sí kò gbé mẹ́síkì nàbì fíṣírì gbogbo ẹni o wọn ní kọ́bọ̀ ìwọ̀n ní mísíkà ti fi sílẹ̀ ìwọ̀n ní ọ̀dà rẹ̀ èmi ló dáa méjì fún mi. méjì èjì. ayé ha nínú sọ̀rọ̀ ìsìlámù ayé yẹn kan o. ápìkì ìtara náà àwọn ìṣẹ́ǹbẹ̀tẹ̀ ilé ẹ̀dí fún wa débi wípé onídìkọ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ gẹ̀. ọba kan lọ sí ti ẹ̀jẹ̀ kan lè pè ọ́ ẹ̀jẹ̀ sáà ẹ̀jẹ̀ sáà mo ní ọ̀rọ̀ kan fún mi. ó dà àwọn tẹ́lẹ̀ ń tọrọ náà wọ́n tó fẹ́ lómi lọ́dọ̀ ẹ̀dá ẹ̀dúgbò ẹ̀jọ́ ọ̀rọ̀ kan ìmúsí kan wá sí so ẹ̀dá ká kíyèsí ara ànábi sallallahu alaihi wa sallam ọkọ̀ ìsàrùfà ọdún kan. àdìsọ wa wípé tó bá ṣe bẹ́ẹ̀ tó lọ tí o sì gbà pé nǹkan kan sọ̀rọ̀ ló bá ta ó kẹ̀kẹ́ lọ ìdáàdúgbọ́dọ̀ lásán òun nígbà rẹ̀ fún àgbà ìyá ọmọ yìí.

nítorí àti tẹ́lẹ̀ mọ́sán pé wọ́n ní kírun yẹn wọ́n ní gbọ́dọ̀ kí ìfẹ́fẹ́ ni wípé ó dà gẹ́gẹ́ bí mọ́sálà pé ẹni tó wọ́n mọ̀ sí ìrún lẹ̀ ó fi dúró ilé àtẹ́rẹ́ àsìkò ẹ̀sìn lọ bí wọ́n wà ní lẹ́kítọ̀ lẹ́kítọ̀ rúùm ó ń bẹ lẹ́kítọ̀ lọ́wọ́ abn five one one èèyàn kìfé yìí kan dà á lẹ̀ fún òun á dúró òun á lọ láti twelve wọn ti bẹ̀rẹ̀ ó di fọ́ọ̀kà tó parí á sì ti wọlé mọ́lẹ́ kí ni àwọn bá sọ ó má kí ni kó má yẹn kí gan ọlọ́run ṣe kí onígbàlá rárá ká ah, kò tí wọ́n lè dà ilé ewu kó kó mọ̀ kó ń dára ẹ̀ gan ìṣẹ̀dá fẹ́ lò so ìṣẹ̀dá fẹ́ lọ́mọ rẹ̀ wípé ẹni wà nílé ewu tó lágbára a sì fẹ́ fún pé kò ṣe tọrọ bàkú tó túbá sí lọ́dà lọ́sùn àwọn àdára wọ́n ti túná ewu yẹn ti kúrò ní ewu yẹn ni Allahu ta'ala àdáwà àdáwà. náà mọ́lẹ́dàgbà pé Qur'an náà ó lẹ́kọ̀ọ́ ká mọ̀ ipe alekura abọ́jà kò súnmọ́ nínú àgbéjà kiri ẹ̀yẹ kọ̀tà alájọta mọ̀ sẹ́ni kẹta bu wáyé pé lágbèjì ẹni kan bẹ̀rẹ̀ pé tí òfìsí bisimilá àti sátò bàrọ̀ à. tóbi bisimilá àmúlò rahim ní bẹ̀rẹ̀ sọ́ọ̀tọ̀ ọ̀rọ̀ tó tó wọn gbogbo nǹkan ìṣẹ̀kí ló fi dá wọn lọ. so nínú àwọn nǹkan tó kọ ọ̀rọ̀ yẹn àwọn afọ́nà ní ní sáà tẹ̀lé yìí pé àwọn fáyọ̀ àti tọ́wọ́ àwọn òfin mẹ́rin sọ yìí pé àwọn olùfẹ́ ọ̀rọ̀ ìparí ìparí ni tọ́wọ́ bá jẹ́ fún àǹfààní. so gbogbo àwọn ẹ̀kọ́ yẹn náà ni àwọn àwọn onímọ̀ ọ̀fẹ́ kéèyàn mọ̀ ṣùgbọ́n tó àwọn ọ̀rọ̀ yẹn kò ní ìgbà nínú ní bá aláwọ̀ kan bá ìsìláàmù wà dé ṣùgbọ́n lọ́sẹ̀ bí akẹ́kọ̀ọ́ mọ̀ ẹ ká máa wọ̀n kọ̀ọ̀kan náà àwọn nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ pé ìdánilẹ́kọ̀ọ́ náà pè é ṣe wá sí ìdákùnrin sí lówí ìdánilẹ́kọ̀ọ́ ni a pè ọmọ àwọn ṣe ẹ̀kọ́ làwọn ọ̀kọ́ta gbọ́dọ̀ pàdé àti tó mọ̀ yí pé kúrò láǹdà tó lọ́wọ́ yìí o òsì náà nínú àbọ̀dọ̀ àwọn ọ̀kọ̀ tá a bá mọ̀ ọ̀pá ìsìláàmù wà lára o tó ti yíra ṣùgbọ́n tá a bá mọ̀ náà àwọn àṣẹ àǹkẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa máa lọ. máa lọ tó ti fi sáàmù lọ tó bá padà sílẹ̀ ó wà pé oríire ṣé yóò wẹ̀ àbí òní wẹ̀ nítorí àwọn ìlàsù wà nìyí. ṣùgbọ́n tó ní ìdìdì òní kó sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu. wọ́n ti sọ eléyìí tọ̀ ọ̀gọ̀rọ̀ náà fọkà àṣọ wípé ó ti di mùsùlùmá nípa àfihàn mọ́ mùsùlùmí nìyẹn ó náà ti gbà والله أعلم وأعلم. جزاكم الله خيرا. Níbi dáadáa gbogbo àwọn ìbéèrè yẹn. Nkí àwọn olùmọ̀ràn sọ fún wa kò kí n ṣe pé wọ́n sọ pé àlùkòrán oríṣiríṣi ló wà o. Wọ́n kàn án ẹ̀sìn títò àlùkòrán yẹn ni. Kò kí n ṣe pé àlùkòrán onífáṣà olóríṣiríṣi yẹn tọ́ ni wọ́n sọ kí ọlọ́run tó fi àgbẹ̀wò fún ẹnu kọ̀ọ̀kan. Náà, á tẹ́tí pé àwọn ìkéde tí wọ́n dání fún wa.